الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم الصلاة والسلام على ما لا نبي بعده والمرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم adáwọ́pẹ́ fún ọlọ́run ọba orí ètò yìí ni a kalẹ̀ sí láti iléeṣẹ́ Kaftan Television tí a pè ní olè Ramadan ti 2022 kí ọlọ́run bá gbà ní ìbádà lọ́wọ́ gbogbo wa Abdulhakeem Yusuf ni orúkọ mi pẹ̀lú mi ní ilé agodo oríṣiríṣi àwọn èèyàn náà ní àjọ wà ń bí báyìí ṣùgbọ́n léni ohun tí a mọ̀ ṣàgbéyẹ̀wò ẹ̀ ni pé ipò òbí nínú Islam kí ni ojúṣe òbí kí ni ipò òbí ipò òbí nínú Islam ti bẹ̀rẹ̀ láti ìgbà tí a bá fẹ́ fẹ́yàwó tí a bá fẹ́ níyàwó rárá anabi sallallahu alayhi wa sallam ó ń jẹ́ kí a mọ̀ wípé eléyìí tí ó lóore jù nínú àwọn obìnrin òun náà ni obìnrin tí ọkọ rẹ̀ rí tí ó ń ṣe wípé alhamdulillah rabbil alamin ọlọ́run dẹ̀ sọ fún wa nínú alukur'an ọlọ́run ní tí a bá fẹ́ obìnrin tá a bá wo nínú alukur'an quran four verse three ọlọ́run ní fankihu ma taba lakum a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ní fankihu ma taba lakum minan nisaa masna kama tiẹ̀ ní tí a fẹ́ ló ń bẹ̀ náà ni pé fankihu ma taba lakum minan nisaa ẹ fẹ́ ilé tí ó bá wù yín nínú èyíkéyìí obìnrin ká tó fẹ́ obìnrin rárá a ti kọ́kọ́ ṣe ohun tí à ń pè ní experiment a ti kọ́kọ́ wo a ti find out ohun tí obìnrin yẹn jẹ́ àbí irú ìdílé tí ó ti wá àbí irú àwọn mọ̀lẹ́bí tó ní anabi sàlám anabi ní àwọn èèyàn máa ń fẹ́ obìnrin wọ́n máa ń fẹ́ yàwó torí nǹkan mẹ́rin alákọ̀ọ́kọ́ ni pé wọ́n máa ń fẹ́ yàwó torí ẹwà tó ní wọ́n máa ń fẹ́yàwó torí owó tí àwọn ẹbí rẹ̀ ní ẹlẹ́kẹta ni wọ́n máa ń fẹ́yàwó torí background torí ìpìlẹ̀ ilé wọn irú àwọn èèyàn bí ọmọ olóyè ni bí ọmọ ọlọ́lá ni láwùjọ àwọn èèyàn máa ń fẹ́yàwó torí ti bẹ́ẹ̀ ó dẹ̀ tún ní wọ́n máa ń fẹ́yàwó torí ẹ̀sìn ẹ̀sìn ó wá ní eléyìí tí ó lóore jù fún yín òun náà ni pé kẹ́ torí ẹ̀sìn yẹn torí pé obìnrin gbogbo ń ta kà sílẹ̀ ìpapátá la ṣá la kúrò la fade out eléyìí tí ò ní kúrò náà ni ẹ̀sìn tí ẹ bá fi fẹ́ yàwó ìyàwó náà ò ní sún yín láéláé ohun tí a tún wò náà ni pé báwo ni a ṣe ń fẹ́ yàwó báwo la ṣe ń bímọ gan báwo la ṣe ń bímọ tí ó fi ń di obìnrin rè láwùjọ àbí báwo la ṣe ń tó fi ń di òbí rè ṣe ń pé ká níyàwó àbí ká bímọ ó ti bẹ̀rẹ̀ láti inú ilé inú ilé náà láti yàrá kékeré báyìí láti bẹ̀rẹ̀ ohun tí a fẹ́ gbé lọ síta tí a fẹ́ a society started from home from home to a community from a community to the larger society bí ọmọ bíbí náà ṣe rí nìyẹn àti bí ìyàwó náà ṣe rí nìyẹn ṣùgbọ́n pàtàkì ohun tí à ń ṣàgbéyẹ̀wò ẹ̀ náà ni pé obìnrin fífẹ́ báwo la ṣe lè jẹ́ òbí dáadáa òbí ire láwùjọ òun ni mò ń sọ pé ó ti bẹ̀rẹ̀ láti ibi ìyàwó fífẹ́ nínú surat al-hajj nígbà tọ́lọ́hún sọ̀kalẹ̀ tọ́lọ́hún ṣàlàyé pé bá a ṣe bímọ ní surat al-hajj quran twenty two verse four ọlọ́run ní ṣe rí o bí ọmọ ṣe ń fọ́m ó ní láti ibi ẹ ẹ ẹ láti ibi òpó òǹlo ọmọ yẹn máa ń fọ́m láti ibi ẹ̀jẹ̀ kí láti ẹ̀jẹ̀ kí tó bá di ogójì ọjọ́ ogójì ọjọ́ kejì á di ẹ̀jẹ̀ tó bá di ogójì ọjọ́ kẹ̀dẹ̀ á di bá ṣe ẹran láti báyìí ó máa máa lọ ó ń lọ ó ń lọ títí tí ọmọ náà tí ó fi wá sáyé nígbà tọmọ yìí bá wá sáyé tán ni àwọn òbí á bẹ̀rẹ̀ sí ní rèé pé irú ọmọ wo ni afẹ́kọ̀ọ́mọ yìí jẹ́ báwo la ṣe fẹ́ kó lògbèsè ayé ṣọmọ alálùbáríkà ni àbí ọmọ tí ò ní lálùbáríkà nígbà tó ọmọ bá ti wà ní oṣù mẹ́ta nínú oyún ìyá ni wọ́n ti máa ń kọ àkọọ́lẹ̀ yìí fún un. ànábì sàlám ó ní nígbà tí oyún bá ti wà ní oṣù mẹ́ta kí àwọn òbí kí wọ́n máa kún fún bẹ́lọ̀n dáadáa torí pé ìgbà yìí ni ọlọ́run máa ń rán màláìka Jibril pé kó lọ bá oyún yìí pé báwo ni irú ọmọ wo ìgbà yẹn lábẹ́sì ní kọ́ àkọọ́lẹ̀ fún un kọ́ kádàrá fún un wàá kọ irú kádàrá wo ni ọmọ yìí fẹ́ yan ṣé ọmọ tí ẹ̀mí ẹ̀ ogun láyé ni ṣé ọmọ tí ó ní arísìkì tó pọ̀ láyé ni àbẹ́ ọmọ tí ó jẹ́ olóríire ni àbẹ́ ọmọ tí ó jẹ́ olórí ibú ni fún ìdílé àfáàsìkò yìí ànábì sàṣàlá ànábì ní kí ẹ máa kún fún ìbẹ̀ lọ́hùn tó pọ̀ gan-an àwọn òbí torí pé ká lè bá a jẹ́ òbí dáadáa ká lè bá a jẹ́ òbí dáadáa náà tẹ́ bá wọnú suratul Luqman nínú Quran thirty one verse láti verse four ọlọ́run bá fourteen astafula quran thirty one verse fourteen ọlọ́run sọ pé wọ́n wá sọ́yìn náà ìsáni wọ́n wá sọ́yìn náà lè ìsáni bí wàá lìdẹ́yìn àmà láti hùwùmù wàánu aláwàn ọlọ́run ní nígbà tí àwọn ìyá yín tí wọ́n bá ń gbé oyún yín sínú wọ́n máa ń gbé sínú ní ìnira lórí ìnira wọn sọ́yìn náà ìsáni bí wàá lìdẹ́yìn àmà láti hùwùmù wàánu aláwàn ìnira lórí ìnira ni yóò máa bá àwọn ìyá yìí ẹ báwo lẹ anìṣkúrú li ọlọ́wà ni ẹ máa dúpẹ́ fẹ́mi ọlọ́run ọba wàlíwàlì dẹ́yìíka àti àwọn òbí yín àwọn òbí tí ó gbóyún yín sí nì nínú àdìs kan àṣọ́bà kan lọ bá nàbí sàràsàràm ó ní ya Muhammad sàràsàràm ó ní ta ló yẹ kí n ṣe dáadáa sí jù <clears throat> èwo ni òpin dáadáa tí èèyàn lè ṣe ànábì ní máa kírun lásìkò tó yẹ kó kí o tó bá ti ó ní èwo tún ni ká tún máa ṣe dáadáa jù ànábì ní máa ṣe dáadáa sáwọn òbí ẹ̀ pàápàá jùlọ ó wá ní èwo nínú àwọn òbí ànábì ní ìyá ẹ̀ ṣe dáadáa ìhùnmùka ìhùnmùka ó wá sọ́lẹ̀ kẹta ó wá ní tún ṣe dáadáa sí bàbá ẹ̀ náà lẹ́yìn tó bá ṣe dáadáa sí ìyá ẹ̀ tán lẹ́ẹ̀mẹ́ta tẹ́ bá wò tẹ́ bá wò àwùjọ gan lénìí ẹ rí i pé bí ìyá ṣe súnmọ́ ọmọ ó pọ̀ ju ti bàbá lọ dáadáa tí ọmọ máa ń tíyà máa ń rí látara ọmọ ó pọ̀ ju eléyìí tí ó máa ń rí látara bàbá lọ torí pé alákọ̀ọ́kọ́ ìyá yẹn ni tíṣà àkọ́kọ́ tí ọmọ yìí ó kọ́kọ́ ní gbogbo ohun tí gbogbo àwọn àwọn àfa ùlámọ̀ tí wọ́n jẹ́ àfa lẹ́nìí ti àbí àwọn àfa tó ti kọjá gbogbo ẹ̀kọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tí wọ́n ní láti ọ̀dọ̀ àwọn ìyá wọn ni ẹlòmíì orí ẹsẹ̀ ìyá ẹ̀ báyìí ló ti há alukur'an nígbà tí ìyá ẹ̀ bá ń tọmọ yẹn bá ṣì wà nílé tí ìyá ẹ̀ ń ka alukur'an létí ẹ̀ tó ń ka létí ẹ̀ gbogbo ó fún láǹfààní láti mọ alukur'an dáadáa ọ̀nà wo ni a lè gbà láti lè máa ń ṣe àdúrà àbí láti lè jẹ́ kí torí tí téèyàn bá ti kú tán báyìí àmì ni Eh, gbogbo gbogbo ẹ̀dá pátápátá ìgbà tán bá ti kú tán bá ti kú tán báyìí iṣẹ́ wọn ti tán gbogbo iṣẹ́ dáadáa tí wọ́n ṣe àtàbúrú tán ṣe nílé ayé ó ti parí ó ní ṣùgbọ́n nǹkan mẹ́ta kan ó máa lọ máa bá wọn nínú sàárè alákọ̀ọ́kọ́ ni pé ọmọ tí wọ́n bá bí ọmọ tí wọ́n bá fi ilẹ̀ tó bá jọmọ dáadáa tó ń tọrọ fáwọn òbí yẹn gbogbo ìgbà tọ́mọ yẹn bá ti rántí wọn tó ń ṣàdúrà fún wọn ládàá yẹn ó máa lọ wọn bá wọn bá wọn òbí yẹn nínú sàárè ẹlẹ́ẹ̀kejì ni pé tán bá gbin nǹkan lẹ̀ tó jẹ́ bóyá wọ́n kọ́ mọ́ṣáláṣí ni o àbí wọ́n ṣe dáadáa kan ni o àbí wọ́n rán ọmọ kan nílé ìwé ẹ̀rọ ọmọ tí ìyà ń jẹ ládùúgbò tí wọ́n rán nílé ìwé tí wọ́n rí i pé ọmọ yìí kò yẹ kó wà báyìí báyìí ló ṣe yẹ kó kí ayé ẹ̀ ṣe rí àwọn ẹgbẹ́ ibi báyìí làwọn ẹgbẹ́ ẹ̀ wà tí wọ́n wá ṣàánú ẹ̀ tí wọ́n gbogbo ìgbà tọ́mọ yẹn ìmọ̀ tí wọ́n bá fún ọmọ yẹn gbogbo àtọmọ yẹn bá fi ń ṣàǹfààní àbí mọ́ṣáláṣí tí wọ́n kọ́ yẹn àbí igi tí wọ́n gbìn yẹn ni gbogbo àti àwọn kìíní yẹn bá ń ṣàǹfààní fáwọn èèyàn ládàá yẹn ó mọ̀ lọ́mọ bá àwọn òbí yẹn nínú sàárè ẹlẹ́ẹ̀kẹta ni wípé bóyá ẹni tí ó ní ìmọ̀ kan ni làwọn òbí tí wọ́n fi kọ́ àwọn èèyàn míì gbogbo àti wọ́n bá ti ń lò mọ̀ yìí tí mọ̀ yìí náà ń ṣàǹfààní fún wọn gbogbo àná ni ládàá yẹn á lọ ṣùgbọ́n eléyìí tí a fẹ́ múlò gangan nínú àdìsí ni wípé ìmọ̀ tọrọ fáwọn òbí wa ìmọ̀ ṣe dáadáa sáwọn òbí wa ìmọ̀ mójútó àwọn òbí wa nígbà tí wọ́n bá ti dàgbà tán ó ṣe pàtàkì ohun tó ṣe kókó ni torí wípé ọlọ́run ni tí àwọn òbí yìí bá lè dàgbà sí wa lọ́wọ́ bó jẹ́ méjì nínú wọn ni nínú aya nínú suratu Isra'i ọlọ́run ni àwọn òbí wa yìí o ẹ máa ṣe dáadáa fún wọn ẹ máa ṣe dáadáa lẹ́yìn ìgbà tẹ bá ṣe dáadáa sọ́lọ́ tẹ bá ń nígbàgbọ́ nínú ọlọ́run tán ẹ tún wá ṣe dáadáa sáwọn òbí yín tó jẹ́ ìlẹ̀ ń tọ́jú wọn ẹ wá máa tọrọ fún wọn wípé ìwọ ọlọ́run bá mi kẹ́ àwọn òbí mi bá mi kẹ́ wọn ju bí wọ́n ṣe kẹ́ mi nígbà tí mo wà ń kékeré lọ ṣùgbọ́n lásìkò tá a wà yìí àwọn ọmọ mi wọn ná ní àwọn òbí wọn òbí wọn ò jọ wọn lójú gbogbo ohun tí tiwọn tiwọn tiwọn tiwọn ló ṣáà ló mú ọmú lẹ́mìí wọn ṣùgbọ́n àwọn òbí wọn tí wọ́n pè wọ́n wá sáyé yìí àwọn òbí wọn tí wọ́n jẹ́ ìyà lórí wọn àwọn òbí wọn tí wọ́n làkàkà káwọn náà lè bàa jẹyàn kí ni ipa tẹ́yìn ti ṣe lórí àwọn òbí kí ni ìgbìyànjú tẹ́yìn náà ṣe lórí káwọn òbí má bàa ráre nígbà tí wọ́n bá di àgbàlagbà tán Ibn Mas'ud radiyallahu ta'ala hani sọ wípé òun béèrè lọ́wọ́ anabi sàlám pé èwo gan-an níṣẹ́ olóore tó lálàáfíà jù tó yẹ pé ó yẹ kéèyàn máa ṣe ó wá sọ wípé ká máa kírun sásìkò tó bá yẹ ká kí ó ní lẹ́yìn ìgbà náà ká tún wá ká tún wá ṣe ká tún wá fi àsìkò lẹ̀ ká fi àsìkò lẹ̀ fáwọn òbí wa ká ṣe dáadáa sí wọn ó tún wá nígbà tó tún wá béèrè ó tún ní èwo tún ní iṣẹ́ tó ṣe yẹ ká tún ṣe ó wá sọ wípé lẹ́yìn tá a bá ṣe dáadáa sáwọn òbí wa tán ká tún wá ká ṣẹ̀ wá jáde sójú ọ̀nà tọ́lọ́run bá n tí mo fẹ́ fàyọ nílò ọ̀rọ̀ yìí ni wípé ìṣe dáadáa sóbì ó lóore ju pé kéèyàn ṣe kéèyàn ṣe ìjáde àbí kéèyàn ṣe jihad sí ojú ọ̀nà tọ́lọ́wọ́n bá lọ pé òbí wa nínú Islam ọlọ́run karam ọlọ́run pọ́n àwọn òbí wa lé ọlọ́run gbọ́lá fáwọn òbí wa ju pé ká sọ wípé a fẹ́ bóyá a fẹ́ lọ ṣe ìjagun sójú ọ̀nà tọ́lọ́run àbí a fẹ́ ṣe gbìyànjú kan sójú ọ̀nà tọ́lọ́run for instance bóyá òbí ẹ eh, ẹ eh, ó ní kankan tí ó ṣẹlẹ̀ tí ó tí ó involve pé kọ́mọ jáde pàápàá even gan tọ́mọ bá ń kírun lọ́wọ́ tó bá jẹ́ àwọn ìrun nọ́fìlà tí ò ń ṣe ìrun ọ̀ranyàn táwọn òbí ẹ̀ bá sọ wípé ìrun ìdádúró wà lọ́ọ́ bá mi ṣe báyìí ẹ gbúdọ̀ gbọ́ àwọn òbí yẹn lẹ́nu ẹ gbúdọ̀ ṣe oof sí wọn ẹ gbúdọ̀ sọ àwọn ọ̀rọ̀ tí ó máa bà wọ́n nú jẹ́ tí wọ́n máa mú wọn máa ro ah ìwọ lọ ó ṣe wá jẹ́ mi lọmọ yìí ń ṣe báyìí fún ọmọ tó bá ń ṣe bẹ́ẹ̀ fáwọn òbí ẹ̀ kò Islam ní ọlọ́run sọ ní Al-Qur'an pé ẹ gbọ́dọ̀ jágbe mọ́ àwọn òbí rárá ọmọ tó bá ń ṣe bẹ́ẹ̀ sáwọn òbí ẹ̀ ó túmọ̀ sí pé kì í ṣọmọ alálùbáríkà lọ́dọ̀ ọlọ́run ọba fúndì eléyìí ohun tí a tún mẹ́nubà ni pé ńgbà tí àwọn òbí wa tí wọ́n bá dàgbà tán kí ni ojúṣe wa gẹ́gẹ́ bí ọmọ sí àwọn òbí wa kí ni tí ó yẹ ká ṣe ńgbà fún àwọn òbí wa ńgbà tí wọ́n bá tí wọ́n bá dàgbà àbí tí wọ́n bá dàgbà sí wa tí wọ́n bá dògbó tán now ó ní wípé ká gbìyànjú ká jẹ́ kí Islam kó rinlẹ̀ lẹ́mìí wọn lásìkò gbà yìí ọpọlọ wọn ti máa ma kéré wọn á ti máa lẹ lára ká jẹ́ ọmọ kan tó jẹ́ wípé kò ní máa kanjú máwọn òbí ní gbogbo ìgbà á jẹ́ wípé ká jẹ́ ọmọ tí ó máa fi ara rò wọ́n ká máa lọ sọ́dọ̀ wọn ó jẹ́ nǹkan pàtàkì tí ó máa máa mú ìwúrí bá wọn tí ó máa máa mú ìdùnnú bá wọn ká tí a máa ṣe gbogbo nǹkan tó máa máa jẹ́ kínú àwọn òbí dùn lọ́pọ̀lọpọ̀ ọgbà ká má máa bà wọ́n nú jẹ́ ìṣesí wa ìhùwàsí wa ìsọ̀rọ̀ sí wa gbogbo ẹ̀ pátápátá ní Islam ti sọ̀rọ̀ ń pa ẹ̀ tí ó ṣe ti agbúdọ̀ torí táwùjọ wa bá dáa lé àwọn òbí ní kẹ́bi léèrè báwo làwùjọ ṣe lè dáa àwọn òbí tí tí ó jẹ́ kí àwùjọ dáa òun náà ẹ wò wọ́n láàrin ìtànsìn gbogbo láti bíi seventy àwọn òbí tó ti dáa mọ́ lásìkò tá a wà àwọn náà láti seventy upward ni àwọn láti ǹjẹ́ tẹ́ bá ti rí láti eighties àwọn parent parent of eighties now hmm, subhanallah ẹ lọ wò wọ́n ta ẹ wò àwọn nǹkan tí wọ́n ń bí sáwùjọ wa n tí ó ń bá àwùjọ wa jẹ́ lénìí ipa àwọn òbí yìí ni lásìkò àwọn àwọn òbí mi wà tó jẹ́ pé wọn ò lọ skul rárá ṣùgbọ́n n tí wọ́n ṣe sínú ayé àwọn ọmọ tí wọ́n ṣe sínú ayé àwọn ọmọ kò ń ṣe nǹkan kékeré kò ń ṣe ẹ̀rí àwọn ọmọ míì tó yẹ pé ìṣọwọ́ hùwà wọn tí wọ́n bá ń sọ̀rọ̀ láwùjọ báyìí ẹ sọ pé ọmọ yìí bàbá ẹ̀ irú èèyàn báyìí ni bàbá ẹ̀ yẹ kó jẹ́ irú èèyàn báyìí ni ṣùgbọ́n àwọn ọmọ ayé ìsìn ojú wo ni ẹ fẹ́ kí àwọn èèyàn máa fi wò yín láwùjọ nígbà tí ẹ bá ti lọ fẹ́yàwó àbí tí ẹ bá ti lọ lọ́kọ nígbà tí ò yẹ kẹ́ níbi tí ò yẹ kẹ́ ti lọ́kọ ọ̀rọ̀ ni àsáàníyà tó sáàníyà oníṣìnà ọkùnrin kó lọ fẹ́ oníṣìnà obìnrin èèyàn tí ò bá ń ṣe ṣìnà kó lọ fẹ́ èèyàn tí ò bá ń ṣe ṣìnà náà lóbìnrin torí ntí ẹ bá gbìn ntí ẹ bá gbìn báyìí lẹ máa wújẹ lẹ máa ká òun náà lẹ́jẹ̀ máa fi sáwùjọ à ń padà bọ̀ ẹ jẹ́ ká dókè lọ́hùn ká agbára ká gbọ́n tí wọ́n ní fún wa náà. káàbọ̀ padà sí orí ètò yín tí a pè ní Holy Ramadan láti Kaftan Television Yorùbá Abdulhakeem Yusuf ni orúkọ mi tí mo sì ń tukọ̀ ètò yìí ohun tí à ń bábọ̀ náà ni wípé òbí òbí dáadáa báwo la ṣe lè jẹ́ òbí dáadáa nínú Islam àwọn ọ̀nà wo ni a lè gbà gẹ́gẹ́ bí òbí dáadáa láti lè fi i jẹ́ kí àwọn ọmọ wa náà jẹ́ ọmọ dáadáa láwùjọ alákọ̀ọ́kọ́ ni wípé ká fún wọn ní ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn tó yè kooro torí pé ìmọ̀ ẹ̀sìn yìí òun náà ni wọ́n á fi gbé ilé ayé tí wọ́n á fi rí ilé ayé gbé tí ò bá sí ìmọ̀ ẹ̀sìn àmì ìmọ̀ ẹ̀sìn tí mò ń sọ ó jẹ́ mùsùlùmí ni ó jẹ́ ẹni tí ó jẹ́ lẹ́sìn míì ni ṣùgbọ́n ìmọ̀ ẹ̀sìn yìí ẹ̀ tọ́ àwọn ọmọ yín ní ìlànà ọlọ́run ọlọ́run ní òun ti fi àwọn nǹkan méjì mọ ẹ̀mí dáadáa àtàbúrú ẹ̀mí tó bá ń ṣe dáadáa yóò mọ̀ pé dáadáa lòún ṣe anabi sàlám anabi ní kí ni àwọn tí ẹ ń ṣe nígbà tí wọ́n bi léèrè pé báwo la ṣe lè mọ̀ pé ẹ̀mí ìyá ó ń ṣe dáadáa àbí ẹ̀mí ń ṣe aburú ó wá ní gbogbo iṣẹ́ tó ẹ bá ń ṣe tí ẹ bá fẹ́ kí wọ́n bá yín díẹ̀ iṣẹ́ dáadáa ni ṣùgbọ́n gbogbo àwọn iṣẹ́ tẹ́ ẹ bá ń ṣe tí ẹ bá ń sá tẹ́ ẹ bá fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ẹ̀yin lẹ ń ṣe kínní ẹ̀yin lẹ ṣe léyìí ẹ̀yin lẹ ṣe léyìí iṣẹ́ aburú ni gẹ́gẹ́ bí òbí rere òbí dáadáa láwùjọ àwọn ọ̀nà wo àwọn ọ̀nà tí a gbúdọ̀ kọ́kọ́ fún àwọn ọmọ wa ní ìmọ̀ ẹ̀sìn tí ó jẹ́ kí wọ́n rí ayé gbé láti kékeré láti máa sọ fún wọn láti máa gbin ìbẹ̀rù ọlọ́run sí ẹ̀mí wọn pé báyìí a kì í ṣe báyìí o torí ngba ẹ lọ wo suratu lukman ní quran thirty one yìí ngba tí anabi lukman tí ó ń sọ fún ọmọ ẹ̀ ó sọ wípé a'udzubillahi minash-shaytanir-rajim ó ní ya bunayya la tushriku billah pé ìrẹ́ ọmọ mi má sin nǹkan mi yàtọ̀ sí iye ọlọ́run o inna shirka la zulmul hazim ó ní ìmọ̀ sin nǹkan mi pẹ̀lú ọlọ́run àbòsí tí ó ga jù ni àbòsí tó lágbára ni torí pé kì í ṣe pé anabi lukman ń sọ fọmọ ẹ̀ láti kékeré ó ti ń jẹ́ kó yẹ wípé ìmọ̀ ṣàbò ìmọ̀ ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba àbòsí ni ìmọ̀ ẹ̀sìn yìí òun ni ó jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n rí ayé gbé kí wọ́n tún rí ọ̀dọ̀ ọlọ́run ọba dé sí ní dáadáa ni á jẹ́ kí wọ́n lè jẹ́ òbí dáadáa láwùjọ kàmá tẹ̀dí ni tùdáàní ntabagbìn làákà àní èèyàn kan ò ní gbàgbọ́ sábà ìkówó ẹ̀fọ́ so ẹ jẹ́ kí <clears throat> ẹlẹ́ẹ̀kejì ni wípé ìmọ̀ ẹ̀kọ́ ìmọ̀ western education ẹ jẹ́ kí àwọn ọmọ ìtú nímọ̀ nípa western education well islamic education nìkan kò tó ẹ tún jẹ́ kí wọ́n ní western education òun ni ó máa liberate wọn ìmọ̀ méjèèjì yìí ló máa liberate wọn ni ó máa mú ẹ̀mí wọn kúrò níbi òkùnkùn torí ọmọ tí ẹ bá rán nílé kéwú tẹni kó lọ kéwú tó kéwú tán nígbà tó dé láti kéwú torí àwùjọ wa àwùjọ wa tí ò ń ṣe àwùjọ Islam tí wọ́n ti ń fi irú ìmọ̀ báyìí tí wọ́n ti fi ń gbégbèsè ayé ìmọ̀ ẹ̀kọ́ tó bá ní ìmọ̀ western education tó bá ní ni a jẹ́ kí ó lè ríṣẹ́ tí ìmọ̀ kéwìn àwa ràn lọ́wọ́ láti lè jẹ́ kí ó rí i check and balances máa wà ló máa jẹ́ kí ó lè rí ìgbé ayé gidi gbé ọmọ tí ó bá kàwé kò ní máa jà haram despite kó kéwù bó ṣe kéwú tó kò ní lè jẹ́ haram kò ní súnmọ́ torí a ti mọ̀ wípé ìmọ̀ kéwú yẹn a ti fún ní ọ̀nà wípé ìdọ̀tí leléyìí kò yẹ ọlọ́ọ̀ni ká má súnmọ́ ọlọ́ọ̀ni ká má ṣe eléyìí ọlọ́ọ̀ni ká má gba rìbá ọlọ́ọ̀ni ká má jowó èlé a ti mọ̀ ṣùgbọ́n iṣẹ́ tó bá wá ń ṣe ni a fún lọ́nà láti lè máa rí oúnjẹ òòjọ́ ẹ̀ education ó ṣe pàtàkì ó ṣe kókó ní láti lè build láti lè rí òbí dáadáa láti lè jẹ́ òbí dáadáa a gbọ́dọ̀ fún àwọn ọmọ wa ní ẹ̀kọ́. ìmí ìtún ni wípé àwùjọ tí àwọn ọmọ wa bá ti àwùjọ tí àwọn ọmọ wa bá wà ẹ jẹ́ kí a kó jẹ́ àwùjọ àwọn ẹni ire àwọn ọmọ wa wọ́n gbọ́dọ̀ wà láwùjọ ibi tí wọ́n ti máa gbọ́ wá sí tí wọ́n ti máa tó yẹ pé ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n máa gbọ́ ní gbogbo ìgbà tí ó ṣe pé àwùjọ àwọn tí ó ń fagbó tí wọ́n ń rìnrìn kùnrin tí wọ́n ṣe tí ò dáa láwùjọ ẹ jẹ́ kí wọ́n wà pẹ̀lú àwọn ẹni rere gẹ́gẹ́ bí òbí o gbúdọ̀ mọ irú ọ̀rẹ́ tí ọmọ ẹ ní o gbúdọ̀ mọ irú iléèwé tí ọmọ ẹ bá ń lọ àwọn ọ̀rẹ́ tí ó ń bá rìn ní iléèwé náà o gbúdọ̀ mọ ilékéwú tó ń lọ àwọn tó ń bá rìn ní ilékéwú o gbúdọ̀ mọ kì í ṣe pé bóyá akọ̀ bímọ lẹ̀ ká fi wọn lẹ̀ ká dà wọn sí street pé ẹ̀yin náà ẹ lọ ṣèbáwá survive ni ẹ̀yin náà ẹ lọ máa ẹ wá bẹ́ẹ̀ ṣe máa bẹ́ẹ̀ ṣe gbégbèsè ayé ìwà òbí dáadáa kọ́ lélẹ̀ ntí Islam kọ́ wa kọ́ lélẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni wípé iṣẹ́ ẹ fi iṣẹ́ tí ó ní àlùbáríkà iṣẹ́ tí àwọn ọmọ ó máa rántí ẹ ṣe àwọn iṣẹ́ lẹ̀ tí a jẹ́ kí àwọn ọmọ yìí lè máa rántí wípé ah bàbá mi ló ṣe lè fún mi bàbá mi ni ò jẹ́ kí n ṣìnà bàbá mi ló ló fẹsẹ̀ mi lé ọ̀nà báyìí n tí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí òbí torí gbogbo ohun tí ó mú ọ̀rọ̀ yìí wá ni wípé n tí a bá ti ṣe tá a bá ti tá a bá ọmọ tá a bá bí lẹ́nìí ló ń bọ̀ wá dòbí lọ́la ọ̀nà tí a tí a fẹ́ build ideal society àwọn òbí ló lè jẹ́ kí a ní àwùjọ tí ó péye àwùjọ tí ó lálàáfíà tá a bá jòbí dáadáa àwùjọ wa ò lè lálàáfíà gbogbo tó ń ṣẹlẹ̀ láwùjọ lénìí bí àwọn ọmọ àwọn ọmọ ọdún ọdún méjìlá àwọn ọmọ ọdún mẹ́tàlá wọ́n fẹ́ lo mọ́tò ńlá wọ́n fẹ́ wọ́n fẹ́ gbélé ńlá ibo láì ṣiṣẹ́ owó bọ̀ wọ́n ṣàfẹ́ lówó òjijì ẹ wá lọ wò wọ́n irú àwọn òbí wo ló bí wọn irú àwọn òbí wo ló tọ́ wọn ẹ tí a bá tẹ̀lé ntí sharia islam sọ tá a bá tẹ̀lé ntí alquran sọ a ní máa rí oríṣiríṣi ní tí ó ń ṣẹlẹ̀ láwùjọ wa lénìí olórí òwúwa olórí mọ́ ọmọlẹ́yìn náà òwúwa ọmọlẹ́yìn mọ́ ọlọ́run wa ń sọ nínú alquran nínú suratu bakora ọlọ́run ní ẹ wo tí ẹ bá bẹ̀rẹ̀ tí ẹ bá sọ wípé ẹ ní ẹ ní yé ẹ ní ṣẹ́rí padà níbi àwọn aburú ọwọ́ yín ọlọ́run ní òun máa wá sọ àwọn wàlànà bùrù hànẹ́kùn bisimilahi rahman rahim ọlọ́run ní wàlá nàbùlùwà nàkùnbí ṣẹ́yìn mina lọ́kọ́fì wàlùjọ́ìn wànàkìsì mina muwali wàsàmọ́rọ́t ọlọ́run ní wàbàṣírí sọ̀bìrín ọlọ́run ni tẹ́ bá kọ̀ pé ẹ ní yé ẹ ní ṣẹ́rí padà níbi aburú ọwọ́ yín ọlọ́run ní òun máa wá dé àwọn kankan sí òun máa wá fi àwọn àwọn irinṣẹ́ òun máa wá dẹ wọ́n sí òun máa bá yín jà wàlá nàbùlùwà nàkùnbí ṣẹ́yìn mina wọ́n á bẹ̀rẹ̀ sí ní fi báyìí jà láwùjọ wa lé ní ta ló lè rìn láì páyà ta ló lè kọjá láàrin àdúgbò ṣé olóṣè olówó kankan lè kọjá ládùúgbò láì pé bóyá ẹ̀rù wọn máa escort ní lọ́sàn-án lóru ẹ́ mina lọ́kọ́ fi wà lójúrin ọlọ́ni òun máa fi ebi dán yín wò ta ni ebi ò mọ pa lórílẹ̀‐èdè lẹ́nìí olówó gan olówó pariwo ebi ìlú yẹn ò rọgbọ torí iṣẹ́ ọwọ́ wa aburú ọwọ́ wa ni ò jẹ́ kí kó rọgbọ ẹ wá wò àwọn mélòó ló dúró tọ́lọ̀ àwọn mélòó ló gbà fọlọ́run ló sọ wípé ọlọ́run ló mélè wa ọlọ́run ni ẹ aburú ọwọ́ wa ló mú yá ló mú bínú ọlọ́run gbogbo eléyìí tó ṣẹlẹ̀ coronavirus ibo la ti gbọ́ ìbínú ọlọ́run ni nígbà táwa náà kọ́ ta àtẹ̀lé tọ́lọ́ mọ́ ntọ́lọ̀ ní ká ṣe àṣe ibi tọ́lọ̀ ní ká rìn sí àárín sí ọlọ́run má bínú sí wa o ọlọ́run má bínú sẹ́nìkan wa kó ṣàánú wa kó bá a dágbà ìgbà dáadáa padà sórílẹ̀-èdè yìí gbogbo wa ká padà sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ni tí ẹ bá rí àwọn kankan tó rú yín lójú nídìí ẹ̀sìn ẹ padà ẹ padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba ẹ wá lọ wò ó ọlọ́run ti sọ ànábì sàràsàrà ọlọ́run sọ ànábì kalẹ̀ fún wa gẹ́gẹ́ bíi manual láti lè tú alukur'an láti lè jẹ́ kí alukur'an yé wa ẹ alukur'an bá má yé wa bó ṣe yẹ ṣùgbọ́n ọlọ́run gbé ànábì kalẹ̀ ọlọ́run jẹ́ kí ọlọ́run ní ikú tuntun ìbùnàlá tó bá yẹ pé lóòótọ́ lẹ nígbàgbọ́ nínú ọlọ́run fatabihu ni ẹ tẹ̀lé ànábì tó ń fún yín ànábì tó ń ní kó wá bá yín ẹ tẹ̀lé yuhibbikum yuhibbikum ọlọ́run ní tẹ́ ẹ bá ń tẹ̀lé ànábì yìí ẹ máa wẹ́ẹ̀gì fírí zunubakum ọlọ́run ní òun ó máa foríjì yìí pẹ̀lú níbi gbogbo àìṣedédé yín ṣùgbọ́n mélòó ni wa ló ń tẹ̀lé ànábì mélòó ni wa ló jẹ́ wípé aburú tó wà lọ́wọ́ wa lẹ́ni <laughs> subhanallah tẹ bá tiẹ̀ wá ń rí tí àwọn ọmọ ọ̀dọ́ wòyí ọ̀dọ́ àsìkò yìí tí wọ́n ń ṣe tí wọ́n ń dá lára ẹ́ eh? ẹ máa béèrè pé ṣé ilé kan làwọn ẹni yìí náà ti jáde àwọn òbí kan ṣé àwọn òbí kan náà ló bí àwọn ilé ẹ àwọn òbí àwọn òbí torí wípé àwọn òbí wọn ti kọtọ lọ́wọ́n ọba lẹ̀ ọlọ́run wá mú àwọn ọmọ wọn náà ọlọ́run wá fi àwọn ọmọ yìí fi jẹ wọ́n yà ọlọ́run wá ṣe àwọn ọmọ wọn ládánwò fún wọn ọlọ́run ò wá jẹ́ kí wọ́n rí ìdùnnú látara àwọn ọmọ wọn ṣèbí ńgbà tí òbí bá dáa ni tí ó máa mú wá sáwùjọ ló máa dáa ẹ́ ṣùgbọ́n gbà tó bí ò bá dá ńkọ́ subhanallah kọ́lọ̀ ń ṣe wá lóbi dáadáa ẹ́ ẹ jẹ́ ká padà sọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ ká padà sọ́dọ̀ ọlọ́run torí ìmọ̀ tẹ̀lé tọ́lọ́run ọba ó nìkan níbi tí ìdùnnú wà ẹ́ ọlọ́run ní tí aburú bá ṣẹlẹ̀ sí yín ó ní <clears throat> wà má tadri nafsu maza taksibu gada pé tá aburú bá ṣẹlẹ̀ sí yín ẹ wo ohun tí ẹ̀yin fúnra yín tẹ́ ẹ ti fọwọ́ yín tẹ́ ẹ ti fọwọ́ yín tẹ́ ẹ ti fi tì síwájú ọlọ́run bá yín tẹ́ ẹ ti ṣe òun ló mú aburú ló mú yà ló mú gbogbo aburú tó ń ṣẹlẹ̀ yìí ló mú ilé koko tí ó ń dé wá bá yín òun ló aburú ọwọ́ yín ni ọmọ ọmọ ọdún mẹ́rìnlá wọ́n pa obìnrin ọ̀rẹ́ wọn wọ́n ṣe oríṣiríṣi oríṣiríṣi ìwà àbàjẹ́ ìwà tí ò yẹ ká bá lọ́wọ́ ọmọlúàbí àwọn ọmọ tí wọ́n fẹ́ di olórí lọ́la tí wọ́n fẹ́ dòbí kan náà nìyẹn tẹ́ bá rí ọmọ mi tẹ́ bá rí wọ́n ta ìhòòhò ni wọ́n rìn àwọn òbí náà nìyẹn òbí ọ̀la ẹ́ ibo la fẹ́ bàjá pé ká padà sọ́dọ̀ ọlọ́run bá ká bẹ̀rẹ̀ sí ní ká tọrọ àforíjì tá a bá kún ní àforíjì tá a bá bẹ̀rẹ̀ sí ní tara àforíjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run lòun máa foríjì wá òun á tún kẹ́ wa iná alága fúnra ẹ̀mí lọ́lọ́run ọba ọba tí wọ́n máa ń foríjì tó tún máa ń kẹ́dà ni ẹ̀ ṣe jẹ́ ká padà sọ́dọ̀ ọlọ́run ọba. anamisa salam anabi ni gbogbo wa pátápátá kùlùkùn rọ́ọ̀hì wa kùlùkùn mọ̀sùlùmí ànúrọ̀ ẹ̀yà ti gbogbo wa dáràn jẹ̀ ni wa gbogbo ohun tá a bá ṣe pátápátá lọ́lọ́run ó bi wa léèrè gbogbo tọ́lọ́hún dá tọ́lọ́hún fún wa gbogbo táwọn tọ́lọ́hún fi sábẹ́ wa gbogbo alá ẹ ọmọ tẹ̀bí oore ni ṣebí oore ni lọ́dọ̀ ọlọ́run oore ni fún yín àbí ọlọ́run ẹ jẹjẹ lórí ẹ o owó tọ́lọ́hún fún yín alimalu walibanu nazi nati ta dúnìyà oore ẹ̀ṣọ́ ilé ayé ni gbogbo ẹ̀ ọlọ́run ní ṣùgbọ́n o gbogbo ẹ̀ṣọ́ tóun ṣe fún yín yẹn pátápátá gbogbo ẹ̀ náà lẹ́ ń padà bọ̀ wá jíìn fún wọn lọ́ba báwo lẹ́ ṣe ṣe ọjọ́ tó yẹ pé yahuma tubula sarahir ọjọ́ tí gbangba ó dẹkùn tí kèrèdè ó bẹ̀wò tí ò ní síbi kan téèyàn kan lè sá sí gbogbo ẹ̀ pátá lẹ́ jẹ́ ìfọlọ́wọ́n bá báwo lẹ wá ṣe àwọn adaranjẹ tẹ́yìn jẹ́ yẹn báwo lẹ ṣe fẹ́ jábọ̀ fọlọ́ kí lẹ fẹ́ sọ fọlọ́wọ́n bá ẹ báwo lẹ ṣe ní torí àwọn ọmọ yìí ọjọ́ lọ́jọ́ gbẹdàlùkẹ́ àmọ́ ọmọ mi ò máa sọ fáwọn òbí ẹ pé ìwọ lóòótọ́ òun mọ̀ pé ẹni òfò lòun lónìí ọlọ́mọ ṣe wá lẹ́ni òfò pé òun á wọ náà ọlọ́run o ṣùgbọ́n bàbá òun yìí kó o tó jẹ́ kó o wọ̀nà kó kí bàbá ìkọ̀kọ̀ wọ̀nà náà kí ìyá ìkọ̀kọ̀ wọ̀nà náà bẹ́ẹ̀ làwọn ọmọ míì wà tó yẹ wípé àwọn ni wọ́n á la àwọn òbí wọn tí wọ́n á kó àwọn òbí wọn wọnú àlìjànnà ṣùgbọ́n ntí ẹ̀yin ẹ̀yin òbí ntí a bá ti fọwọ́ ara wa ṣe ni o ntí a bá ti fọwọ́ ara wa tì ó síwájú wama tadiri nafsu maza taksibu gada wama tadiri nafsu bi ayil hardi tamut ẹ wá wò fi ẹ wá ti dáadáa síwájú kí ikú yìí tó dé torí kò sígbà kò séèyàn tó máa àsìkò tí ọlọ́run ó dé o gbogbo ẹ̀mí pátápátá tó bá mi lọ sókè mi lọ sísàlẹ̀ lọ́rọ̀ bá ní kúlù nafsi za ìkàtúlẹ̀ mọ́ọ̀t gbogbo wọn pátápátá ni wọ́n ó tọ́kú o ṣùgbọ́n ó wá kú tí ẹ bá sí ikú ìyá akayimọ́ lọ́wọ́ o gbogbo tẹ́ bá ń ṣe náà tẹ́ bá ń ṣe bó jẹ́ dáadáa rẹ̀ ó ń ṣe nísìn òun ni kó akayimọ́ bó jẹ́ aburú ló ń ṣe òun ni kó akayimọ́ ṣùgbọ́n mo wá ń rọ̀ yìí èmi náà ń rọ gbogbo wa pátápátá ẹ jẹ́ ká padà sọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ ká yí ẹ̀mí wa padà ká bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa káwùjọ wa lè bá a dáa ká lè bí àwọn òbí àwọn tí ó jẹ́ òbí dáadáa lọ́la ká lè bá bí wọn sáwùjọ torí tá a bá padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run mọ́kọ̀ tiwa o táwa náà ká má kọ̀ tọ́lọ̀ wa subhana rabbika rabbil isati ama yasifun wasalaamu walhamdulilayi rabbil alamin eléyìí ni a máa fi dágbére lórí àkọ́tún ètò tí a pè ní holy ramadan tí ó ń dé sí etí gbọ̀nyìn láti iléeṣẹ́ Kaftan TV yorùbá kí ọlọ́run má ṣe ní àṣemọ́ títí di ọ̀la tí ẹ tún máa wò wá lórí àkànṣe ètò yìí kí ọlọ́run bá kó gba ilé tí a ṣe níbàdàn lọ́wọ́ wa subhana rabbika rabbil isati ama yasifun wasalaamu ala mursalin walhamdulilayi rabbil alamin abdulhakeem yusuf ni orúkọ mi salamu alaykum wa rahmatulahi wa barakatuh.